ويثاب على خير شيء ويعاقب على خير شر لأن الكل فيه وكما أو معاه وكتبه بإرادته وكتابه والعبد والقدرة والنام لا يعاقبه إما لعيال القدرة وإما لعيال القدرة ومن كان العقل ويعلموا لا تخرجان عن مشيئة الله عز وجل وعبادته كما قال جل وعلا وما تشاءون إلا أن يشاء الله فأثبت للعبد مشيئته وربطها ربطها بمشيئته سبحانه وجعلها تابعة لها وأمر سبحانه بالأعمال الصالحة التي هي سبب للسعادة ونهى عن الأعمال السيئة التي هي سبب للشقاوة وقال النبي صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى رواه البخاري والله سبحانه وتعالى قد رتب الجزاء على العمل لا على القدر الذي قدره على العبد فقال ولا تجزون إلا ما كنتم تعملون وقال أيضا من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فقبت نجوم في النار هل تجزون أن تجزون إلا ما كنتم تعملون وبعض الناس قد يغالطون في مسألة القضاء والقدر ويفهمونه على خير على غير مقصود فإذا أمروا بالأعمال الصالحة ونهوا عن المعاصي قالوا إن كان الله قد قد قدر أننا من آل السعادة فسنكون من آلها وإن كان قدر لنا أو قدر أننا من آل الشقاوة فسنكون من آلها ولا يفعلون أسباب السعادة ولا يتركون أسباب الشقاوة وهؤلاء جهلة مغالطون لأن الله جعل لكل شيء سببا وربط النتائج بأسبابها فإذا لم تعمل هذه الأسباب لم تحصل النتائج فجعل الطاعة سببا للثواب وجعل المعصية سببا للعقاب كما قال تعالى فأما من طغى فأما من آثر واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وهؤلاء الذين يعطلون الأسباب النافعة ويحتجون بالقدر ويتناقضون مع أنفسهم فإنه لو قيل لأحدهم اترك الأكل والشرب لأن الله إن كان كتب لك أن تعيش فتعيش بلا أكل ولا شرب واترك الزواج لأن الله إن كان قد كتب لك ذرية فتحصل لك بلا زواج فإنه وقتين فيستنكر هذا القول ويعتبره ضربة من الهذيان فكيف إذا يترك الطاعة ويقول إن كان الله قدر لي لي السعادة فسأحصل عليها بدون طاعة إن الواجب على المسلم أن يباشر الأسباب النافعة ويترك الأسباب الضارة كما أنه يأكل ويشرب ويتداوى ليعيش ويسلم من الأمراض وكما أنه يتجنب المخاطرة ليسلم من الهلاك ويعترف بأن هذه المقاصد لا تصل إلا بتعاطي أسبابها فكذلك يجب عليه أن يتعاطى أسباب السعادة ليحصل عليها ويتجنب أسباب الشقاوة ليسلم منها عباد الله اعلموا أن من أعظم ثمرات الإيمان بالقضاء والقدر صحة إيمان الشخص وتكامله لأنه بذلك يكون قد آمن بكل ما يجب الإيمان به واستكمل أركان الإيمان ومن ثمرات الإيمان بالقضاء والقدر أيضا طمأنينة القلب وارتياحه وعدم القلق في هذه الحياة خصوصا عندما يتعرض الإنسان لمشاق الحياة لأن العبد إذا علم أن ما أصره لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه فإنه عند ذلك تسكن نفسه ويطمئن قلبه بخلاف من لا يؤمن بالقضاء فإنه عندما تصيبه مصيبة أو يفوته شيء مما يصيب فإنه يجزم ويسقط ويقلق ويضيق من حياته ويحاول الخلاص منها ربما ينتهي ويقتل نفسه وقد كثرت في هذا الزمان في هذا الزمان حوادث الانتهار من الرجال والنساء الذين لا يؤمنون بالقضاء والقدر ويفرون من واقعهم ويتشاءمون بمستقبلهم ويقول ويأخذهم اليأس وقد أخبر الله سبحانه أن الذي لا يؤمن بالقضاء والقدر أن الذي يؤمن بالقضاء والقدر يثبت عند المصائب ويصبر عند النوازل ويحتسب الأجر أي الأجر والثواب على مصيبته فتكون مصيبته تكون مصيبته خيرا خيرا له وتكون عاقبته حميدة كما قال تعالى ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم ọpẹ́ nínú Ọlọ́run bá wa lórí ọ̀pọ̀lọpọ̀ oore àtìkẹ́ àti dáadáa rẹ̀ tí ó ló ń kà ọlọ́fún wa mọ̀nà ọlọ́fún wa nírò subhanahu wa ta'ala wípé àádọ́mọ ènìyàn lásán àti wípé wà á aláìsàlẹ̀ ìsáàlì ilẹ̀ àmọ̀tá iṣẹ́ tí yóò máa jẹ́ tọmọ èèyàn níṣẹ́ rẹ̀ tó bá ṣe àti pé iṣẹ́ rẹ̀ tó fẹ́ yọ́bọ̀ wá kọ́ńbọ̀ wá kẹsàn-án rẹ̀ lẹ́yìn náà á pè fún un pẹ̀lú òṣùwọ̀n pípé mò ń jẹ́rìí sí ọ̀kan sọlọ́lọ́ ọba náà ọba tí olórogún ni àdúgbò anábà Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní ẹrú rẹ̀ ní nínú tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ni wípé wà ní yàtìrú kẹlẹ́ ní sọ̀rọ̀ fàdákìrì iná tẹ̀kẹ́ púpọ̀ máa rẹ́tí àwọn máa ráwọn létí àgbà tó jẹ́ pé ìrántí ọmọ sàǹfààní ànábì wa mú tẹ ó mú iṣẹ́ náà ó mú tẹ lẹgbẹ Ọlọ́run bá fi ràn ó mú àtẹ Ọlọ́run bá rẹ tẹ ó bẹ̀rẹ̀ sí rán mi ènìyàn létí ó bẹ̀rẹ̀ sí kọ fún ọ níbi tọ náà fẹ àmì Ọlọ́run tó falẹ fún kí a ti fa náà sallallahu ta'ala alaihi wasallam àtàwọn ará alẹ ànábì àtàwọn tó tẹ̀lé àti gbogbo ẹni tí sojú kòkòrò àti tẹ̀lé táyọ fi kán tí wọn ti ń tọ orí pa rẹ ta'ala alaihi wasallam ní ìjẹjọ àbára wa sọ̀rọ̀ lórí kádàrá a sì jẹ́ ká mọ̀ wípé ọ̀rẹ́gun mẹ́fà ni bímọ ní pé tí kádàrá jẹ́ ọ̀kan nínú ẹ̀ kádàrá náà wá pé méjì yóò máa jẹ́ èyí tó bá dáadáa wá àbí èyí tó bá bànújẹ́ wá ní ó bá dáadáa wá àbó bá wá iná ní padà ọ̀dọ̀ a lérò nípa nínú ìṣẹ̀lẹ̀ tíjẹ kan náà ìfọlọ́lọ́ ọ̀tá rẹ̀ ló sálà ó ní rírọ̀ tí ìmọ̀ ọlọ́run rọ̀ mọ́ gbogbo ohun tí yóò mọ̀ tẹ̀lé láyé kódà ọlọ́run bá ti kádàrà gbogbo ẹ̀ mò ń kọ́ àwọn ọmọ lálùkùránì nílé ẹ̀kọ́ kan níjẹta ẹ̀kọ́ tó rọ̀ mọ́ alùkùránì kẹrì à ń sọ̀rọ̀ nípa báwo ni alùkùránì ti sọ̀kalẹ̀ nínú ohun tí ó ti wà nínú lọ́wọ́ ìmọ̀ àkú tí ìṣe pé ńgbà tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé lọ́wọ́ tẹ̀ sọ ó làlùkùránì wà ká lè mọ bí kádàrá ti tóbi tó alukoran táǹkà yìí ọlọ́run ti kọ gbogbo ẹ̀ tán ó ti wà nù láwùlì màfò torí pé kì í ṣe bí nǹkan kan lè tẹ̀sẹ̀lẹ̀ lọ́la tọ́lọ́run lè tẹ̀wá sọ̀rọ̀ ẹ̀ láti láwùlì màfò alukoran ti kọ kalẹ̀ sí sámà ayé nílé kàtàkùn ní bẹ́ẹ̀ ìtulẹ̀ ìzà ilé abiyì ilé ńlá ní sámà tó kángun fáyé pátápátá torí pé sámà jẹ́ méje tó sì jẹ́ pélépélé láti sámà keje láti sámà ayé tó kágun sáyé níbẹ̀ làlùfáà ti ń sọ̀kalẹ̀ fún twenty three years torí ká lè mọ bá ti kó pọ̀ mọ́ra wọn nígbà tó lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala sọ fún wa wípé ṣáà rọmọdọ́nà lẹ́ni ó ń zela bí ìlú kùrọ̀ àná ó dà náà oṣù rọmọdọ́nà àti àlùkùrọ̀ àǹkalẹ̀ a sì wá gbọ́ wípé alukóran sọ̀kalẹ̀ fún twenty three years kó láti kó pọ̀ sísọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ nínú sáárù Ramadan tó ti wá náà àrò ànábì sallallahu ta'ala sallam láti lẹ́wọ̀ lè máa kó ìsúnámà tó kàmì fáyé ni lójijì ló ti sọ̀kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n kó sọ̀kalẹ̀ wá bá ànábì lójijì sallallahu ta'ala sallam ó sọ̀kalẹ̀ haqqa wà kọ́ ẹ̀yìn wọlé àwárí bí nǹkan ti ń ṣẹlẹ̀ láyé ẹni tí ó jalè tá a sọ àyà kalẹ̀ nítorí ẹ̀hún ẹni tí ó pààyàn tá a sọ àyà kalẹ̀ nítorí ẹ̀hún tọ́lọ̀ ti mọ̀ tó sì ti sọ làhàwọ́lá wàlà kó wàtà ìlà àbílà nǹkan ó sì ń ṣẹlẹ̀ tọ́lọ̀ wá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. nínú ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú nínú kádàrá òun ni mọ̀ṣíyàtúhù subhanahu wa ta'ala fífẹ́ tọ́lọ̀ ń fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àgbọ̀n láti wá tẹ̀síwájú àlèmọ́ بمشيئة الله لكل àti láàrin kúlẹ̀ hàrí pé wà kò bọ́rọ̀ ti dá mọ̀tì àlè ẹnìkan ò lè kọ fún wa tó bá jẹ́ni tó nígbàgbọ́ sí kádàrá wípé n tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run ò fẹ́ a sọ pé kò lágbọ́lé tá a bá fún gbọ́ tá a fún lẹ́rìí tí ó gbàgbọ́ a sọ pé kì í ṣe mùsùlùmí òdodo ọlọ́run fẹ́ kí n tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ torí náà àní toro mẹ́nu ní ìmọ̀jọ ọlọ́run lọ tó bá jẹ́ kó ń tó dùn wá nú ni alihamudulilayi lẹ́ẹ̀dì dìde má ti yíta sí mùsọ̀lì ha àmọ̀ dúpẹ́ fọlọ́run àmọ̀ yọ̀ lórí àmọ̀ ọ̀pẹ́ fọlọ́run tó bá jẹ́ tó bá wà nú jẹ́ ni àmọ̀ sọ pé alihamudulilayi àlàkó lè ha bọ́lọ̀ ti fẹ́ mi tágbà fọlọ́run ó di wá sí a ní toro mẹ́nìkan jọlọ́n lọ lórí dáadáa tó mú wá àtìbànújẹ́ tó mú wá lábẹ́ kádàrá mọ̀ṣíyá ọlọ́run nítorí kí ló fà ihun tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run bá fẹ́. yorùbá náà máa ń sọ̀rọ̀ kan wọn ló kù díẹ̀ kí ọlọ́run yọ wọn kò ní yọ náà ni kò ní yọ náà ni ẹ̀yin tó ọlọ́run bá ti yọ kò síbi tó lè ha sí ọlọ́run sí ní yọ. táwọn èèyàn bá sọ̀rọ̀ wípé wọ́n ń dà wọ́n láàmú nígbà ní àwọn máa jẹ́lé ẹ̀kọ́ ìgbà àwọn máa jẹ́lé iṣẹ́ ìjọba. sọ̀rọ̀ káwọn alábòsí pọ̀ láyé ọlọ́mọ sọ alábòsí wọ́n mọ̀ dààmú àwọn tí ń bẹ lábẹ́ wọn ó ń bẹnu àwọn tí ń ṣèjọba náà tó yẹ pé gbogbo tí ó jẹ àǹfààní aráàlú ọ̀dọ̀ wọn ló wà sókun tẹ fẹ́ dá sí àfẹn tó bá tó fẹ́ jàjẹ fún yà mo máa ń sọ fáwọn èèyàn wípé ẹ tòrò mọ́ ẹ má bàbẹ̀ jẹ́ tó o bá fẹ́ nìkan pàtó tó gbẹ́sẹ̀ lé àǹfààní rẹ̀ abẹ́tọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́n. torí kò dára ẹni kò sì lánìkápá ọlọ́run ló ní lánìkápá ẹlòmíì mọ̀ọ́mọ̀ torí ẹ̀tanú pàṣẹ nìkan jẹ́ tí èsì kristian yìí ò màá ní sọ̀rọ̀ ẹ̀ fọlọ́run gbọ́rọ̀ consult Allah subhanahu wa ta'ala ẹlòmíì tó torí pé inú ẹlòmíì máa máa gbé fáìlì ẹlòmíì sábẹ́ torí pé wọn fẹ́ kó hàn wọ́n máa ń sọ fún ọ pé bí ọ̀rọ̀ bá ti ṣàbòsí tó tún wọn kó lẹ́tọ̀ọ́ kan ń bẹ̀ lẹ́nìkan gbẹ́sẹ̀ lé sọ̀rọ̀ ẹ̀fọ́ náà wàá dùn tó gbé lẹ́fọ́ náà tòdò ọlọ́run ọba wa ibi tó fẹ́ kéèyàn ó dé yẹn ó dé bẹ́ẹ̀ by all means gbogbo ọ̀nà yẹn ó dé bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó lè dọ́lọ̀ lọ́wọ́ tòwọ́ máwùlẹ̀ bàbí kan jẹ́ máwùlẹ̀ wá kí asásìn ó pẹ́ nìkan máwọn lè sọ pé gbogbo wọn bá ti gbà lẹ́jọ́ láyé ṣáàjú òdéédé ìmọ̀bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run yẹn ju ẹ̀ téèyàn bá ní mọ́ni dáadáa lójú ọmọ ènìyàn á máa dàbí wípé kò sọ́nà àbáyọ àti n bá ti o ó ń tuntun lẹ nínú ènìyàn èyàn ò dojú lọ́n bọ́lọ̀ ti wá fún wa ní mọ̀ṣíà. bó ṣe ní mọ̀ṣíyà ọlọ́run ṣe ní èròǹgbà fún ara rẹ̀ tó fẹ́ kí nǹkan ó rí bákan bẹ́ẹ̀ ló fáwa náà ní tiwa ibi tí ààyè nàná dáadáa lónìí ó lélẹ̀ ìfẹ́ tiwa tá a fẹ́ kí n tá a fẹ́ àti n tá a fẹ́ látàkùrọ̀já ni àmọ̀ ṣí àti láì ọ̀rọ̀dàtì kò kọjá kò lè jáde kúrò lábẹ́ ńtọ́lọ́ǹfẹ́ àti òróǹgbọ̀ ọlọ́ọ̀kan torípọ̀ náà wọ́n bá sọ fún wa pé wà máa tàṣà òun ilà àyànṣá àmọ́ ẹ lè dá nǹkan kan bí àbíkọ́ náà bá fẹ́ bọ̀dé nípìnlẹ̀ àwa la rò pé afẹ́ dáwọ́ lé nǹkan báyìí àwa la rò pé afẹ́ ṣe nǹkan báyìí afẹ́ dáwọ́ lé ṣe báyìí afẹ́ lọ́rin àjò báyìí afẹ́ gbégbé ṣe báyìí téèyàn bá jẹ́ múmi ní òdodo yóò ti fi kún un láti pèlè yìí pé insha Allah tó bá wù ọlọ́run ọba náà bẹ́ẹ̀ tọ́lọ́ ti sọ fún wa pé ká máa di mẹ́rù bẹ́ẹ̀ wà látàkù lánàá lè ṣẹ́yìn ìní fa èlò dálé àgọ́dá ìlà ayẹ̀ṣẹ́ allah ọ̀hún sábìkà mọ́ sọ pé màá fi nǹkan kan lọ́la fi kún pé tọ́lọ́ náà bá fẹ́ bẹ́ẹ̀ ó hàn pé ìtumọ̀ ẹni pé àwa lè wo a ronú sí tó wù wá wá ti mọ̀ dájú nígbà tó fẹ́ ṣe nǹkan yẹn pé tó bá wọ ọlọ́run náà tí nǹkan yẹn ò bá bọ́ sí i. sọ̀rọ̀ pé ìbànújẹ́ òkèrè ibi tọ́kọ̀ ó lọ ni pé ọlọ́run fẹ́ kò wọ ọlọ́run ọlọ́run lò dá mo rò pé ní táwọn wí gan nìyẹn lábẹ́ imán torí pé nígbà tá à ń rò láti rò bákan méjì pé tọ́lọ̀ náà bá fẹ́ ó mẹ́rin pé nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ò ọ̀rọ̀ gbogbo tó bá gbà ni wọ́n fún ọ síbẹ̀ ni wọ́n ti ń dupò síbẹ̀ ni wọ́n ti ń gòkè síbẹ̀ ni wọ́n ti ń dá apààyàn síta síbẹ̀ rí pé two thousand and three wọ́n ti múra lẹ̀ àìsàn twenty three síbẹ̀ ni wọ́n gbé wọn pé lágbájá lágbára ẹ̀kọ́ kan lọ pálá tẹ̀sùkò yìí tó tẹ̀ bá pàǹgbà yẹn wọ́n sọ pé lágbájá ló pa àwọn òdì mọ̀ torí pé wọ́n fẹ́ dépò báyọ̀ mi àìmọye tí wọ́n á tán. tí ò sẹ́kẹ̀rì kankan àbáwọn òun nìkan ló kù táwọn ọmọ aráyé mọ̀ síbẹ̀síbẹ̀ kò mọ̀ dépò. wọ́n ní ó bẹ̀jẹ̀ wẹ̀ ó mọ̀ sí wẹ̀ kò mọ̀ dépò ẹ̀jẹ̀ èèyàn ti ní. ṣùgbọ́n ti mú mi ní òdodo kò rí bẹ́ẹ̀ lábẹ́ kádàrá. ọlọ́run bá fi ká máa nífẹ̀ẹ́ nǹkan rinlẹ̀ sínú ọwọ́ àpàfẹ́ a ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ bí. torí àlẹ́ kọ̀ lọ́lọ́ tán láwọn sọ fáwọn sọ̀hán abá nígbà táwọn sọ fún ìdíjọ́ náà wà pé àpàlà àlàsákè rẹ̀ aláàfíìsà àdìnà ìwọ òjíṣẹ́ ọlọ́run nítawọn bàbá náà gbọ́ yé ní kádàrà àwọn kan gbọ́ yé láyé lónìí náà ní kọ̀dàrí yìí àwọn òsì ẹ̀ ti pé tọ́lọ̀ máa sọ pé nǹkan àwọn sọ̀hábà náà gbọ́ yé ẹsẹ̀ kẹsẹ̀ lànà lè kọ́ rẹ̀ wọn. tí wọ́n gbọ́ yé tí wọ́n gbọ́ yé lọ wọ́n wá ń sọ fújì sọ́lọ́n pé àfàlà ṣé kákan kákan fẹ̀ kan gbára lé àkọsílẹ̀ ti kọ fún wa tó ti mọ̀ tẹ̀tẹ̀rẹ̀. táwọn pé àwọn sọ̀hábà ni ọlọ́run bá ní náà gẹ́gẹ́ bí sùn ẹni tó bá rò wípé ètò òun gbà lérò ń tòun ní kí tírélà tẹ̀ ń lórí ẹ̀kọ́ lọ sọ́nà sábò tírélà bá ti yọ kó sì tẹ́lí sí i ẹ̀rí pé ní ìwà tẹ́lẹ̀ ibi tá a máa ráyọ̀ jùlọ lóde ni wọ́n di èdè mú ẹni tó máa rò pé ní tó lọ́rọ̀ tòun ni kò ń bẹ látòrí òkè karùn-ún gbókè ó sì mọ mórí lọlẹ̀ ọmọ ayé sọ pé wọ́n dì í ní ìsìn ló bá nìkan sọ̀rọ̀ sọ yìí ló bá lókè ló bá mórí lọlẹ̀ tí wọ́n taari rẹ̀ nínú taari rẹ̀ a ìdímọ̀ lágbára o torí kékeré ṣe ń tó kọ́mọ̀ ń tó kọ́mọ̀ nínú ìṣiṣẹ́ àwòyàn ni pé mo fẹ́ dáwọ́ léṣẹ́ kan mo fẹ́ kọ́ṣẹ́ mo fẹ́ kàwé mo fẹ́ ṣiṣẹ́ ìjọba mo fẹ́ lọ́rìn àjò mo fẹ́ lọ́lá mo fẹ́ nípò mo fẹ́ lówó àmọ́ wá ṣiṣẹ́ tọ̀. òun la máa ń ṣiṣẹ́ tọ̀. èròǹgbà tọ́lọ́run bá fún wa tó jẹ́ tiwa yẹn ìṣiṣẹ́ ọlọ́run bá tọ́lọ́ lọ́run dára sọ́la ó ní ẹ̀ṣiṣẹ́ tọ̀ fàkólùmù yẹn sàrò lè máa kó lè kọ́lá ìgbà bá dá ọ fún owó ìṣe rẹ̀ ṣe ọlọ́run mọ̀ dá fún ìṣiná mọ̀ dá fún dààmú mọ̀ dá fún làásìgbò ayé ìta bá dá àyàn fún yóò ìṣe rẹ̀ ṣe yóò rọ̀ lọ́rùn tọ́lọ́run bá dá àyàn fún kọ́wá sí lọ́rùn láyé tó yẹ kó olóríire ló jẹ́ látara pé yóò sìn lọ́run ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tó tà wá bẹ́ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé gbogbo iṣẹ́ láàbí ló rọ àwọn tí ń sin lọ́rùn. kéèyàn ò jí kó náà wọ bóyá ó jáde bóyá ó rinṣẹ̀ jáde bóyá ó gbọ́kadà jáde ó dẹ̀ fìbọn sápò tó bá fi pé àwọn gbótó yíwa káyì ní gbótó tóbi tó bá tẹ̀sí ìdìbọn sákò tó bá yẹ pé kó tó yé wa káyìn ní ìkùnmọ̀ láàmú rẹ ti kó mú lọ́wọ́ gbọ́n tó bá wọ kó lọ pátápátá ní yóò séyàn kankan bẹ́ẹ̀ tó gbébọn lọ́wọ́ à ń pè wọ́n lọ́dẹ à pè wọ́n lápáyàn torí ibi tó mórí lé ibi tó ti pàgàlà ni. ṣùgbọ́n èèyàn gbébọn sákò nígbà tó dúdó náà wọṣọ tán tó dì mára dáadáa tó wọṣọ bí ọmọlúwàbí tó dó sẹ́sírẹ́sì lọ́nà lọ́rin kò fi sọdá ẹni tí ò ní fi fọwọ́ ẹ̀ ní retí ló fi gbébọn lù ẹ wo bí sẹ́yìn ti rọ lọ́rùn tó. fàkó lóhùn yẹn sàrún ni mà kó lè kọ́lá ẹni tí a bá ti sọpọ́ lórí ibú ni iṣẹ́ orí ibú rọ̀ lọ́rùn ẹni tí a bá ti sọpọ́ lórí ire ni iṣẹ́ orí ire yóò rọ̀ lọ́rùn. ọlọ́run tó wá sọ fún wa pé wà láti dùdáwọ̀nà yín lá máa kún tún tààmọ́lù ọlọ́run tó fi ẹ̀sán tì síbi iṣẹ́ kó mọ fi sí kó mọ fi sí kó mọ tàbí tẹ̀ síbi kádàrà kò fìtì àdìsí la gbọ́ yẹn o iṣẹ́ ni kẹ́ ẹ ṣe níta bá fọmọ́ iṣẹ́ rẹ̀ rọ̀ lọ́rùn ẹni tí bá wà níbi iṣẹ́ rẹ̀ yóò mọ̀ wá dunnú yóò mọ̀ yọ̀ torí láwọn kan ti ṣe aburú rọ̀ lọ́rùn lójú ayé ìkan náà táwọn ò tiẹ̀ gbóòórùn sẹ́ẹ̀rì rárá ọlọ́run náà tí wọ́n ń sọ fún wa yín pé iṣẹ́ yín lè san yín ọlọ́run sọ fún wa pé máa ń já àdìrẹ hasana ẹni tó bá ti ṣe eré fọlá òfẹ́rò mìnìhà yóò gba orin tó tóbi jù bẹ́ẹ̀ lọ hasana kì í ti ṣe kádàrà iṣẹ́ tó yàn ṣe lábẹ́ kádàrà wà fún mi bọ́sà ìyẹn òun èdè àmì tó bá dé ògbèrè ọ̀kí àmọ́ wà dé ní kọ̀ọ̀kanbalẹ̀ ọlọ́run wà máa ń já àdìrẹ sẹ́yìn àyè tó bá ti aburú lábẹ́ kádàrà náà fàkó bá ti ojú òun fi nàr àwọ̀ wọn jù sí náà. hali tòjú záwọn náà yín lára tó tó tàmẹ́lú tẹ́jú sẹ́jẹ́ ẹsẹ̀ lẹ́ ń gbẹ̀sán ẹ̀ àyà kúrán là ń kà yín sọ́tún náà lè àyà eighty nine sí ninety. ẹ wàá rà wọn kọ̀dà lójú àwọn tí wọ́n kọjá àlà wọ́n ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìfẹ́ tiwa tọkàn tiwọn àdíká tí wọ́n sákèrè sí pé ẹ ti sẹ́ eré àbí ẹ jìnnà sísẹ́ eré wọ́n ní kò sí tó jọ. tẹ́lá wá bí wọ́n léèrè nígbà tí wọ́n pa gbogbo sábàbí tì tẹ́ni tí ń tẹ́ fẹ́ fi sẹ̀rí ní kádàrá ẹ̀yin ò ní sí nǹkan kan wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ wá sọ fún wọn pé sábàbí ebi sábàbí ebi téèyàn fi yó oníkéèyàn ó jẹun níta ti rẹ̀ ń gbẹ oníkéèyàn rún mi ẹ má mú ẹ má ti jẹ ẹni tọ́lọ́ bá ní ebi ò ní pa ebi ò ní pa náà ni ẹni tọ́lọ́ bá lòǹgbẹ ò ní gbẹ òǹgbẹ ò ní gbẹ náà ni èyí nù ẹlẹ́ẹ̀kejì ó ń sọ pé òun fẹ́ má rí bóyá ọkùnrin náà bóbìnrin ni wọ́n sọ fún wípé bíi ti báwo kí ni ìtumọ̀ eléyìí wọn ni ní sáwa ah, náà sáà tó bímọ ni rárá ẹ̀tọ́ lọ́ba ní ó bímọ láì má rí yóò bì lábẹ́ kádàrá kádàrá tó gbàgbọ́rùn tó wá yọ ìgbésẹ̀ ọmọ èèyàn kúrò lábẹ́ rẹ̀ òun náà ni a ti sẹ̀rí fún un pé o nídìí obìnrin ọlọ́ọ̀bá ló dọ̀mọ́ láyé ó ní ìwọ náà ò sì nídìí ọkọ ọlọ́ọ̀bá ló dọ̀mọ́ láyé ó ní bó tún fẹ́ gan ẹlẹ́bí mẹ́ríàmà àlẹ́ àsàlám ìyá ayíṣá ẹtún lè fi ṣàpèjúwe fún ṣàgbé mariana kò lọ́kùnrin ó sì bímọ ìwọ náà jókòó jẹ́ ara rẹ tọ́lọ́ makara kó bímọ ó bímọ tó bá jẹ́ onígbàgbọ́ nínú kádàrá tí onígbàgbọ́ ti sábàbí kò sí nígbàgbọ́ sí pé kéèyàn ó ṣiṣẹ́ tó gbégbèsè tó bá jẹ́ pé wọ́n wọ ọkọ̀ láti Ògbómọ̀ṣọ́ wọ́n ń lọ Ìbàdàn àbí láti Ìbàdàn wọ́n ń lọ máa tó wá gbowó tán lọ́wọ́ oníkálukú Ndị ọba wa kéde pé tó kágbó gbéra ti ń bá yín tó ọkọ̀ tí ń lọ lọ́rin yín ò ní bírèkì kankan o àwọn ẹni tó lọ́wọ́ bá kọ́ yóò wa ẹni tí ò bá ti aláṣì jáàmù ẹni tí ò bá ní báyìí kódà gbowó lábẹ́ wípé ni àbí wọ́n rọ lóògùn ò ní gbà fún ò ní onímọ̀bí sọ wípé kó lè dáa kó lè dáa làwọn èèyàn máa sábà ṣiṣẹ́ tọ̀ tọ́ba ti wá tako yẹn ẹ wá sọ fún wípé kí ló fà tó fi tako títẹ̀lé tọ̀ lọ́hùn tòní kí lẹ́ ń pariwo ẹtì lọ́hùn ẹtì lọ́hùn ẹ jìnà sábúrú ẹ jìnà sí ẹsẹ̀ sí ìnàní wájú àìlà lọ́sùn ní ayé ìbáṣẹ́ rà sí àbá ní àfihàn gbogbo sábàbí tí kó rere báyàn pátápátá ọ̀ràn àyàn ni kí mùsùlùmí ó tẹ̀lé kó fi ṣiṣẹ́ ṣe wọ̀nyá tó kà sábà tó rọ gbogbo sábàbí tó lè kó parun báyìí tó sì jìnnà sábàbí náà ló sì nà jẹ. torí pé ń jẹun ó ń mu ó ń lóògùn nítorí kó lè sẹ̀mí àlàáfíà ó sì ń jìnnà sí àlùmọ̀ọ́fìrà àwọn ibi tẹ́ wúwà ó ń jìnnà sí wọn nítorí kó lè mọ́ parun ibi tí wọ́n kọ déjà ó jìnnà sí ibi tẹ́ran kó wa ti jàwàrà wà ó jìnnà sí nítorí pípa àwọn olè mọ́ ṣẹlẹ̀. bàkàdáàlì kẹ́ẹ̀tì wà ní ẹ̀ṣẹ̀ àtọ̀ àbúrò sàáàdì torí ẹ̀ ọ̀ràn yẹn ni kó máa wá bí ó ti rin ọ̀nà oríire torí kó rere wọn lè bá ṣẹlẹ̀ òyà tàjà ní ọba sábà sàkọ́ wà sí ilé asílámù nìkà ó sì máa jìnnà sáwọn ọ̀nà orí ibú torí kó rere lè mú bá ṣẹlẹ̀. eléyìí níbàámu sí tọ́lọ́run bá là à ń wá àlìjáná gbogbo tọ́lọ́run bá fẹ́ pátápátá tó wọ ọlọ́run nínú ìfẹ́ ọlọ́run ni ká fi wá gbogbo tó wọ ọlọ́run nínú ìfẹ́ ọlọ́run àkọ́kọ́ ni tọ̀hántù títẹ̀ láṣẹ rẹ̀ wàjìdìnàbù máa ń ha àánú ká sì jìnnà sí nǹkan tó bá kọ̀ tá a bá ti fẹ́ ká sì máa wá foríjì ká máa wá lálá foríjì ìtọ́lọ́run ọ̀bá fẹ́ nínú ìfẹ́ ìtọ́lọ́run lábẹ́ kádàrá a gbọ́dọ̀ fi fún un pé ó gbọ́dọ̀ gbà á pé kò sí nǹkan tí ó fẹ́ ṣe sí ju pé kó gbà lọ gẹ́gẹ́ báwọn ẹ̀sìn máa ń ṣe pé sọ wípé ọlọ́run da sí àwọn pọ̀ mọ́tẹ́ni rí àáwò abéèrè ń tẹ́tù sí títẹ̀tẹ̀ gangan bá ń tọ́lọ́run bá fẹ́ mu kó máa jẹ́ pé òró òró níṣẹ́ yẹn tó fẹ́ fi ba sí àwọn ẹni rí jẹ́ nígbà tọ́lọ́run sọ̀rọ̀ dídá sẹ́pọ̀ mọ́ṣẹ́ ní alukur'an ọlọ́run ròyìn àwọn tó ṣáájú pẹ̀lú iṣẹ́ rí ọ wá ròyìn àwọn tí wọ́n tírèènì tí wọ́n bá ṣẹ́ lọ ọ wá ní alhakinari yimdori yàtà a wà á mú àwọn tí ń bọ̀ lẹ́yìn náà lépa bá wọn nínú kẹwọn nínú kẹ ọlọ́run torí pé irú iṣẹ́ wọ́n fi lẹ̀ làwọn àròlé wọn sí a ní bákan náà ìlànà ṣé káàtó ìmánì ṣáàpù ìmánì tó péye lè wọ̀n bẹ lára èèyàn torí pé irú ẹni bẹ́ẹ̀ ti nígbàgbọ́ sí ogun tó yẹ kó nígbàgbọ́ sí kò nígbàgbọ́ sí kádàrá nìkan pé ó ń bẹ ó nígbàgbọ́ sí pé ó lè wá ládùn ó sì lè wá ní dáadáa wàsákìmìlà àrùkárẹ̀ lè mọ̀ bákan náà ọkàn ó balẹ̀ ìfòró ò ní bá ẹ̀mí nígbà tí ìnira kan bá dé nínú sẹ̀mí ìkòró ò ní bá ìdámọ̀ yẹ̀tà arábù lè sáré lè mọ̀ṣáàkì àyà kò ní dààmú kọjá àlà kí ló fà ìmọ̀ọ́nì rẹ̀ tí ó ní sí kádàrá ọlọ́run kò ní jó dààmú kọjá àlà lè ánà lè ábẹ̀ ìdá àlìmọ̀ ánà mọ́ àfọ́bà ó lámì ẹ̀kún lè fi à torí pé nǹkan nínú ìmọ̀ọ́nì tó ní sọ́lọ́run ni pé mùsíbà tó dé bá lámì ẹ̀kún lè yọ̀ fi à kò sẹ́nìkan tí mùsíbà wọn dé bá àbọ̀ òun yorùbá ní òfò ẹni kò ní í sí ẹlòmíì ẹ wà nídìí yorùbá ò kábíra o ẹ wọ́n ti bá àdìsí mu táwa fẹ́ tú àdìsí gangan tí mò ń kà yìí ọ̀rọ̀ tí yorùbá sọ̀rọ̀ láti tù kì í ti sàdìsí ni yorùbá rí kó sọ yìí má àkọ́ọ̀bà wù mùsíbà tó bá lámúyà fún lè ṣíà ọ náà ni ó bá kò rí yẹlò rí kò sọ́gbọ́n yorùbá sọ pé òfò ẹni fi tẹ lómi wà má àtọ àbò èyí tí ò bá mímú sí ibà aburú tí ò ṣẹlẹ̀ sí lámùyàkùn líyò sí ibà òun náà ni òfò ní bá náà ni nígbà tí èsì tiẹ̀ àdéhìí ni látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala sallam wọ́n ti nígbàgbọ́ sí yẹn. tọ́wọ́ wá ti nígbàgbọ́ tẹ́lẹ̀ yìí o. taskanu nafsuhu wa tatma'innu ba'alu ọkàn ìgbà àyà rẹ̀ yóò ìtutù yóò bọ ọkàn rẹ̀ ìtò lè kó bàánú jẹ́ báyàn ni pé kó ti fúnra ara ẹ̀ pàtó fà á burú kó tó di pé kádàrá kò kó o tóun bá ti tẹ̀gbọ́n tó yẹ kó ṣe tẹ́lẹ̀ tí mùsíbà wá ṣẹlẹ̀ ìdí ó kọjá àdìdẹ rẹ pé iná lè láwà iná lè rọ̀jò iná lè láwà iná lè rọ̀jò mọ́ṣá àkáàní ìtọ́lọ́run bá fẹ́ yóò sẹ́yìn ìkàláàtì máa ń la yìí ní bìlìkọ́dà àwọn bìlìkọ́dà ìwà lọ́kọ́dà tí yorùbá nígbàgbọ́ sí kádàrá kò sí nǹkan tí kò sí nǹkan tí ò ní ìdìsọ́kàn nínú tó tako àìmọ́rin ìbílẹ̀ kọ́dà nígbàgbọ́ sí kádàrà. ó yóò fẹ́ ẹ mọ́ sẹ́nìkan sáwọn pé yóò fẹ́ ẹ mọ́ sẹ́nìkan tí ò ní jẹ́ babaláwo àbísù tí ń dẹun nítorí láàmú. sáwọn pé ńlọ́pàá tó jẹ́ pé àwọn èèyàn máa ń sọ wípé lágbájá lòun lójú oorun. nígbà táwọn èsì tí wọ́n ti gbáwòrán àwọn èèyàn wá bá láti bá àárín àwọn ẹni méjèèjì jẹ́ àárín ìyá àárín àwọn òbí àtàwọn ọmọ wọn kò dọ́gba mọ́ torí pé kò sẹ́nìkan téèyàn ò lè rí lójú oorun tí èso ò lè bí àwẹ̀ wá kó sẹ́ burúkú ànábì sọlọ́lọ́ ọ̀tá ọ̀tá là àtàwọn tọ́lọ́run bá yọ̀ǹda bẹ́ẹ̀. tí ó wà láwòrán èèyàn kan tí ó sì máa fi òórùn àbí àsíá iṣẹ́ láàbí hàn yàn tí wò ó sì tají tó sọ pé àlọ́ àti lágbájá ní ìbẹ́ ní ọ̀rọ̀. tó yẹ pé iṣẹ́ àwọn èṣù nítorí pé èṣù tó sọ wípé òun òun ti rí wípé òun ò lè rí wọn jà lọ́kàn láti má sọ pé láìláìlà láwùmọ́ ṣùgbọ́n ó dàrin wọn rú òun dọ̀kan wọn rú. ìyẹn ló fà tó fi jẹ́ pé fìfínà ìfokùnso àtìparẹ́ ẹni ó pọ̀ àsìkò téèyàn ń lò gbàdé yóò rùn nínú yóò rùn lọ́kàn yóò wá fi wòye sí pé ìdínbọ̀ náà ò lè dáa. fakọfura ahwadikul intihar minarrijali wa nisa nita n sọlẹ kan tó ń dàbí àwàdà pé àwọn èèyàn ò lè parẹ́ àwọn èèyàn ń para wọn gan tẹsán ọ̀pẹ́ni tó bá ti parẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba sọ̀hánà ọ̀tàhánlá wọ́n gbòdìdí lábáyàn wọ́n gbòdìdí lé agbẹ̀mí ṣùgbọ́n lábẹ́ ìjọba táyé ó ti bọ́ torí kò sí kankan tí wọ́n fòkó ẹ̀sìn kò sí jàdìyà kankan tí wọ́n fi jẹ ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run ó dín òǹgẹ̀gẹ̀ padà láti dìyà ara ẹ̀ ló ti pa ìjọba táyé ò lè jí láti dìyà ẹni tó bá nígbàgbọ́ sí kádàrá ọlọ́run bá sọ̀rọ̀ wọn yàtúbùtù ìyíǹda nọ̀sọ́ ibi ìwọ̀ yàtúbùtù ìyíǹda nọ̀wọ́ àti ìdúró ṣinṣin yóò máa bẹ fún tádà ò bá dé àbí làásìgbò bá dé ìdúró ṣinṣin yóò máa bẹ fún nítorí pé ìran kan oore tó pọ̀ látara dídúró ṣinṣin torí mùsíbà pàtàkùn mùsíbà tó ṣẹ́yìn ńlá hù mùsíbà yẹn wà orin fún un wọ̀tàkùnù àáfíà tó hàmìdà àtúbọ̀tán rẹ̀ wà jẹ́ ìtò lẹ́yìn ìtò rẹwà. lọ́nà bá wà fi sọ máa àtọ́ba ní mùsíbà tí ìlà bìbì là kò sí mùsíbà kan tó ṣẹlẹ̀ àti pẹ̀lú ìyànjọ́ náà. sọ́kù sàgáàbù àyà kọkànlá máa àtọ́ba ní mùsíbà tí mùsíbà mùsíbà tá n ká yẹn ó ti wà ní èdè Yorùbá tí Yorùbá ń sọ. ó ti dàbí pété Yorùbá ni èdè lábáwá sì ni nǹkan náà Al-Qur'an Karim ní mùsíbà tí.

t'i màá rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan. lọ́nà mi sọ fún wa pé làtúndínlá wù nà ẹ̀yìn ẹ̀dá mi ẹ̀yin ẹrúsìn mi mo fira mi kóra pé màá máa dán yín wò. ọlọ́run ọba tí ìsọba tó rú tó wa lójú pẹ̀lú ọ̀rọ̀ ara rẹ̀ pẹ̀lú ìròyìn rẹ̀ ó ní èmi ó máa dán yín wò bí ìṣẹ́yìn nínú ẹ̀rú ó máa bà ẹ̀rú máa ń bẹ lómi kò sì fẹ́ àdáwò ó lè wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ lọ kò fẹ́ ẹni tó fẹ́ àmọ́ sáà kiri ẹ̀rú àmọ́ bá ṣé ń retí pé bóyá wọ́n lè yọ sóun lábàdí ẹlòmíì ò sẹ̀ rárá ẹ̀rú sì máa bá àdáwò látọ̀dọ̀ lọ wàlíjú mo lè fi bí fáyín kò fẹ́ tí ò lè fa mo tẹ̀sán ọ̀kan tán láìpẹ́ yìí àrẹ́sọ̀lọ́lọ́ ọ̀gá àràsọ́là ebi pa púpọ̀ practically ọlọ́run ṣe mójúdà nínú mójúdà nàbì sọ̀rọ̀ sọ̀là ó bẹ lọ́run tó ń jẹ kan tí ò lóyè kan àyàn wa ń jẹ tán bá yó tán wọ́n jáde àwọn tẹ́ẹ̀tì ní wọlé táwọn náà bá yó tán wọ́n tún jáde àwọn tẹ́ẹ̀tì ní wọlé orílẹ̀ bẹ́ẹ̀ nu mójúdà nàbì sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀là wọn tàbá ronú sọ̀rọ̀ lọ́run bá dáadáa èyí tọ́lọ̀ fún nínú mójúdà yẹn kí ló jẹ́ pé kí ló fà sí continuity ò bá gbogbo àtẹ́jú bá pa tó jẹ́ pé àkùnfẹ́ ibi sì ti paláyé ló pọ̀ jùgbà tó yẹ tó jẹ yín lọ. a sì rí nínú rẹ́kọ̀dù mọ́rọ́gísà nínú mẹ́ràkù ẹ̀ pé ó bẹ lọ́hùn lọ́jọ́ kan àwọn èèyàn sì ń jẹun ìsíkìíní ìsíkejì ìsíkẹta tó jẹun tí ó sì tán. ọlọ́run kàbí lè ń sàmì pé tó ń bá fẹ́ ṣe bẹ́ẹ̀ pé máa lọ bẹ́ẹ̀ ìsìnkú ọlọ́run kà lójú ọlọ́run bá alámọ̀tán alágbára lórí òǹkóhun ọlọ́run ṣùgbọ́n ó fẹ́ kó jù sí ọlọ́run lọ ayé bẹ́ẹ̀ kó lè bàjẹ́ sẹ́dí kíra wà mọ́ ibò fáwọn tá à ń bẹ láyé tá àjọ ọmọ lẹ́yìn rẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam. torí ẹ nínú nínú ayé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yìí nínú ẹni tó fara káásá rẹ̀ òjijì ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi pa púpọ̀ wọnà fún mi làwọn wà ní dúkìá náà dínkù ẹ wò nítorí kádàrá ìnígbàgbọ́ sí kádàrá ntọ́lọ́run bá ti pè lóko pé ẹ̀sìn ní ọ̀ràn yàn sí ní si ẹ̀ bá ti ní rí mi sì mọ́ abẹ́ ìpẹ́ ló yẹ kẹ́ wà kì í sórí ìpẹ́ ìlú fà ẹwọ nǹkan tí àwọn gbogbo nǹkan ayé pátápátá ni wọ́n dà sílẹ̀ kódà wọn fẹ́ nu wọn ló pé aṣọ tó fi sọ́rùn nìkan ló gbé kó ẹnu kó gbogbo nǹkan ayé wọn fi wá ṣe sí ìlú sallallahu ta'ala alaihi wa sallam kí ni wọ́n sí dandan ọlọ́run pé gbogbo pé ẹsìn ní ẹ má sì kàn mí rọ́pò ní tí ó kọ ní ní nǹkan yìí ló áńkùsì mo lè dín ẹ̀mí yorùbá kan à ń sọ ọrọ wọn tó dáa sọ wọn ní ẹni ẹni kó mọ́ kàn yìí ẹni ẹ̀yìn kó mọ́ gbà wájú ni mo ta ń pè fún yín. ẹni iwájú ni bàbá ni ìyá wọn ní kọ́ ọmọ wọn mọ́ gbà wájú ọlọ́run tá à ń sìn nínú àlùkùránì náà ó lé mi mo mọ ẹni tó kọ̀kọ́ lọ. tọ́lá àdìpọ̀ máa ń lọ ayé ló ti wọ́n tí àwọn àwa kànú ọlọ́run náà rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ àfẹ́ mùsíbà nínú mùsíbà tọ́lọ́ máa ń sọ. ṣùgbọ́n ọlọ́run ọba tá ń sìn tí ìsọba kí máa ń fi ọ̀rọ̀ ẹ̀rú yàn lójú bí ti irú ẹni tí ń sìn lójú. ó ní wà lọ́kọ́dé nà mo ní ìnami nkún ẹni iwájú kó mọ̀ kan ẹni ẹ̀yìn lọ. ọlọ́run ò kanlẹ̀ tó bá yẹn tẹ́lẹ̀ àtọ̀kọ́ wa tún wá rí àárín kọ́dárù ni tọ́mọ bá lọ kọ́dárù ni tí bàbá bá lọ kọ́dárù ni táǹpẹ̀ ní kádàrá wọ̀tàmọ̀rọ̀ àwọn èso àwọn èso òyàn èso tí ń mí àbáwọn àǹfààní kan tó jẹ́ tayé tọ́nà ń bá ní ọmọ sí mọ́ kọ́dárù náà ni àmọ́ ọmọ yìí ó máa lé yóò máa blé màá rẹ̀ yóò máa bára ẹ̀ wí níbi tí òun bá ti tó bá ti dì sí kòtò níbi sábàbí ibi tá a ti mọ bára wa wí nù. ọlọ́run wá ròyìn wọn débi wípé àlẹ́bí náà ìdá àfọ́ọ́bà ti hún mùsíbà àwọn tó jẹ́ pé nígbà tí mùsíbà bá bá wọn pọ́ọ̀lù inna lillahi wa inna ilayhi raji'un wọn yìí gbé ọmọ aráyé hánu gbólóhùn tí a máa ń rí gbọ́ lẹ́nu wọn ni gbólóhùn tí yẹn fi máa mọ ọlọ́run pé ọlọ́run ló ní wá ọ̀dọ̀ láti padà sí ọlọ́run ní ọ̀làyíkà àlẹ́ ìtọ́lá wàá tún mi rọ́bìnrin àwọn tọ́lọ́run máa ránṣẹ́ tí ó mọ̀ ọ̀rọ̀ tó kẹ́lẹ́ lórí nìyẹn wọ̀ráhùnmọ̀ tí ó mọ̀ kẹ́ wọn wàwọ̀láyíkà wọn lè mú tẹ̀dùn àwọn tá a gáìdì nìyẹn tó wà lójú ọ̀nà nínú wàlẹ́ fi àwọn tó ti kún ìyẹn ní mùsíbà tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tọ́lọ̀ ń dá abẹ́yìn gan làdánwò yẹn ṣe. ìlà fi kitabi min qabli an nabra'aha ó ti wà nínú láwùlì mahfuz ká kó tó di kó ṣẹlẹ̀ inna dhalika ala Allah yasir ìrọ̀rùn sì ni fọ́nà láti ṣe bẹ́ẹ̀. lẹ́kẹ́yìn là tá a sọ wà lámọ́ bàtàkùn à ń sọ lẹ́yìn fún yín torí kẹ́ ẹ má bàánú jẹ́ sí nǹkan kan bá bọ́ fún yín wàlá tàfàràhù ẹ sì má yàyọ̀ kọ̀rọ̀ bímọ àádáàkùn tọ́lọ́mbà sí yín lóore kan ìyẹn báwọn èèyàn lónìí àwọn ẹni tọ́lọ̀ ń ṣe lóore kan wọ́n kà wọ́n tẹ́ òtí sí tí òtí sí inú orí bẹ́ẹ̀ wọ́n kà pagọ̀ wọ́n kà wọ́n sáláì mọ̀ ṣe wọ́n kà wọ́n sáláì gbọ́n wọ́n kà wọ́n sáláì lẹ́kọ̀ọ́ wọ́n kà wọ́n sáláì léèyàn àtàláì mọ̀ọ̀yàn wọ́n dịgbà tó lọ́n bá gbé kúrò lọ́dọ̀ wọn kójú wọn tó láwà tó bá kan lòmíì ọ̀dà kò burú àwọn tó yàn, wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lówó wọ́n níyì àwọn náà tún ti àwọn náà wọ ẹlòmíì ló wọn lọ ló bá tán. wàlẹ́ àtàkùrọ̀hù mi máa àtàkùn ẹ má yà ọ̀pọ̀rọ̀ pẹ̀lú ntọ́nà bá ẹ̀kọ́ náà ọba ò nífẹ̀ẹ́ gbogbo aláyọ̀pọ̀rọ̀ pátápátá. eléyìí ni ṣókí nípa ọ̀rọ̀ fádà a sì máa tara wa lọ ní gbogbo bàtà tá a bá ti wà pẹ̀lú ara wa nínú sáájì gbogbo pàápàá nínú ìrìn àjò wa nínú ìsẹ̀mí ayé táà jẹ jẹ́ kókó wa nínú ọkàn wa nígbà kan pé nǹkan ọ̀ràn yẹn ọ̀ràn kan tó yẹ ká nígbàgbọ́ sí òní ọ̀rọ̀ kádàrú wa táà sí kádàrà àbí ọlọ́run bá subhanahu wa ta'ala fi wá rìnlẹ̀ gbẹngbẹn lórí ẹ̀sìn rẹ̀ lórí àgbọ́yé súnà anábì sallallahu ta'ala lórí àti nífaradà láti fi nǹkan ti yé ọ̀pọ̀lọpọ̀ àbí sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yé èèyàn tó yẹ tó tẹ̀sẹ̀ rí pé á ah, ìmọ̀ nìkú yẹ ìmọ̀ ṣẹlẹ̀ sí wa individually lọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ á rí pé ìmọ̀ nìkú yẹ ọlọ́pàá tó jẹ́ pé àwọn ọlọ́mọ fi àwọn èèyàn ìmọ̀ fi wá ṣagbára fúnra wa níbi ọ̀rọ̀ yìí mọ̀ olóbi àkáǹtìyà olóbi kámọ́ jókòó ti ẹni tí mo sì bàbá òun ló bí kámọ́ fẹ́ni tí ọlọ́run kẹ́ nípa tayé kámọ́ fi ilẹ̀ torí pé bíbẹ̀ ẹ̀kọ́ yóò yàrá kọ̀rọ̀ lẹ́mọ̀ wá sọ pé àtẹ́ńgbà tí ò lówó ni òjò ṣe báyìí abẹ́mọ̀ tó rẹ̀ ń ṣẹlẹ̀ ẹ dúró ti onímùsíbà kí wọ́n bá ti ṣe ẹ sì máa dúró tẹ́ ń tọ́lọ́hún kẹ́ tó bá jẹ́ pé torí tọ́lọ́hún ni tí wọ́n bá sọ pé torí pólí lọ́wọ́ ló fi rìn mọ́ tí wọ́n sì mọ̀ pé òun súnmọ́ torí pé wọ́n bá ti rìn ni máa bá tiẹ̀ lọ máa tẹ̀síwájú lórí ẹ̀ torí pé tọ́lọ́hún àsìkò kan ń bọ̀ kó tó di báyé tán sẹ́ni tó wà lórí ẹ̀pẹ̀ ó máa ju owó ẹni tó wà lábẹ́ ẹ̀pẹ̀. ọlọ́run mọ̀jẹ̀ kí a fara kébìtì náà yé tí ó mú a tí ó mú tí ó mú àdánwò tó le bẹ́ẹ̀ bá wa sáàtì máa rò pé kí ló kí la á sẹ̀ níbi ìgbà yìí sí tí ò jẹ́ pé àbùkọ́ ọ́dún ti bẹ́ẹ̀ mú àbí Yusuf tí ò jẹ́ pé mi wọ́n ti sí dẹ́gbà náà. sọ pé mo àwọn tó sì lọ lójú wa tí wọ́n bá tí wọ́n parí ẹ̀ síbi ọ̀rọ̀ tá à ń sọ yìí tọ́lọ́run ò jẹ́ kí wọ́n yà sọ́tún yà tó sì tán fi tán ọlọ́run mọ̀ sí ó mọ̀ sí wọn lóore púpọ̀ àwa lè wúwà lórí wa báyìí èmi àtẹ̀yìn fẹ́ ń gbọ́ mi tá à mọ̀ mi tó jà sí tá à ń bẹ lọ́hùn tá à ń dín ìrìnàkàn pé ká ṣiṣẹ́ sọ kó já síbi re tá à tún wá mọ̀ bàtẹ́ ó jẹ gan ìmọ̀lú fàkúlù mú yásàrún lè máa kọ́lé kọ́lá ẹ máa ṣiṣẹ́ iṣẹ́ tá a bá kádàrà tá a bá kádàrà máa yàn ó náà la iṣẹ́ bá a fẹ́ bá a ti fẹ́ kọ́ mi yìnyín ó jẹ́ olórí nàbó lórí ibú iṣẹ́ rẹ̀ ní ó máa ṣe àníkọ̀ọ́ sálàm ó ní láyé zini zani hínà yá zini ọwọ́ àwọn mi a ní zina ń gbà tí ń ṣe zina lọ́wọ́ gangan gangan kì í ṣe múmi nígbà yìí wọ́n ti gba imáni rẹ̀ kàyí ìmájì tó bá bá bẹ́ẹ̀ lọ àlùkámọ̀ kọ́. ẹni tí ń jáde nígbà tí ń jáde lọ́wọ́ lẹ́yìn sànú omi kìí ṣe mú mi nígbà yẹn ẹ máa bá ń kọ́. òun rò pin kò nígbà tó kádàrá ó ní kò sí nǹkan tó ń fẹ́ ṣe àwọn ẹ̀jẹ̀ ká jọ lọ náà ni ó lẹ́ oúnjẹ kóhun kóhun bẹ kóhun bá wọn lọ náà ni wọ́n bá pa òun ti ń rò pé sáwọn bá sọ sí òun ó tù bá kódà wọn ó dáhùn kan lóòkan padà ìmọ̀ni rẹ̀ náà mi ọkàn líle náà kò lè débi kó ṣe ó bá wò pé kò sí tó ń fẹ́ ṣe àìmọye irú ẹ̀ láti sọ fún wa pé lásìkò yẹn ó mì pé padà dá ìmọ̀ni padà sí lára àmọ́ lásìkò yẹn kì ṣe mú mi o ó léwu láti fàyè lẹ́gbàá náà lẹ́yìn náà gbani tá a bá rí pé à ń ṣe àwọn ìṣesì kan nínú ìṣẹ̀mí ayé wa tí ò bá tọ́ lọ́ọ̀mù inú ìbànújẹ́ ló yẹ ká wà. bá a sàlámù yi, gbẹ́ ìsìlámù yìí bá a gbọ́dọ̀ àná kan wà nínú èèyàn torí pé kò bá mu ẹni yẹn gbọ́dọ̀ wà ara yìí nígbàgbọ́ sọ́lọ́run àti kádàrà àti ìmọ̀ àti kádàrà òun nìyẹn wà ìyẹn wà disturb ẹni tí ń parọ́ ọ wípé òun pé òun tí rọgbọ́n dá kódà wọ́n lè mọ́ mórí yóò sì wà ní fọ́ lábẹ́ yìí mẹ́rin tó ní sí kádàrà ẹni tí ń ṣe sì náà yóò wò pé lóòótọ́ wọn mú un rí wọn àdójú tún un rí ṣùgbọ́n inú ẹ̀sùn náà bàjẹ́ inú àwọn èèyàn máa dùn inú ẹ̀sùn náà bàjẹ́ tí inú yẹn bá ń bàjẹ́ ọ̀kan náà olùmọ̀ sọ pé tí inú yẹn bá ń bàjẹ́ lórí pé kò ṣe déédéé pẹ̀lú ọlọ́run fa asibiti la olùgbìmọ̀ ẹbí mọ́ni ìrìnlẹ̀ fún un nítorí pé ọlọ́run ọba sọ̀rọ̀ nípa irú èèyàn bẹ́ẹ̀ pé ọlọ́run fi irú ìṣesí wọn búra wàlà ọkọ̀ sí mu bí nọ́ọ̀sì ńlá wà mọ ẹ̀mí tí màá búra ẹ̀ kéde kójú tì àmọ́ mà kó ń ṣàṣìṣe inú ẹ̀ ti ń bàjẹ́ ó sì ń búra ẹ̀ ó sì ń bára ẹ̀ wí mo fi irú ẹ̀ níbẹ̀ mo fi búra ọlọ́run lákàtí irú èèyàn bẹ́ẹ̀ torí kó ti súnmọ́ ọlọ́run dáadáa ó kàn kó bí ìgbésẹ̀ kan àbí méjì ni kádàrá tá a nígbàgbọ́ sí pé tóun bá tá a délẹ̀ bẹ́ẹ̀ tóun ò bá parí sínú ìyọnu ọlọ́run òun ló ń dẹ́rù bá ó bìlíìfù ní tọ́lọ́ ọlọ́run ó ṣe bóyá èèyàn ṣe dáadáa bó fagbóró ó nígbàgbọ́ sí nígbàgbọ́ sí kádàrá nìyẹn ó nígbàgbọ́ sí àfọwọ́fà kò sọ pé bí ẹ máa ṣèbàjẹ́ lọ ẹjọ́ náà bá ní ó já síbi oríire ó já síbi oríire fún kò sọ bẹ́ẹ̀ táwọn kan sì wà bẹ́ẹ̀ tó jẹ́ pósìtì tiẹ̀ láti ń bẹ lọ́rùn àlékún imán ẹ wà ní orí nìkan téèyàn ó lékún dé nínú imán táwọn sọ pé òun ò sínú ẹjọ́ bẹ̀ lọ́rùn àlékún imán nìmọ̀ kò sínú ẹ̀dọ́ náà kò sí sí torí ẹ̀ ló fi wá wánú ẹ̀rí pé kúlùbà ní ádámà fàtọ̀hún kò sí bàbí lè ṣe tó àmọ́ ara ti ṣe wa débi pé ní ọ̀gbìn àlùkìyàmà kí àlùjánà ó tó ṣẹlẹ̀ ọlọ́run kó tó wá lọ́rùn àlùjánà ọlọ́run ní màá dá màá mú mùmínì kan sábẹ́ òun nìkan bẹ́ẹ̀ ọlọ́run ti pọ̀ tó láyé màá mú mùmínì sí abẹ́ lóun nìkan àtẹ̀mí ẹlẹ́dàá rẹ̀ yìí sì sọ fún pé tó wáyé pé mo fẹ́ jẹun yà ni eléyìí náà mo lè fi jẹun yà yìí fi gbogbo ẹ̀ hàn àní àmọ́ ọ̀la kí n kọ́ ní àkọ́tù àǹkà mo ti sàmójúkò fún ọ ní o àlùjọ́nù tètè wá ṣẹlẹ̀ kò ní ọlọ́run ní kóyàn méjì pọ̀ àti rí dòtú láyé nígbà wà tó láyé tẹ̀yàmẹ́ ọlọ́run ní kóyàn méjì pọ̀ àmọ́ múmi ní ó rí pé àtọ́hún ti sáàbù náà àtọ́lọ́run kan sàánú múmi ní sì ni tó bọ́ wọ̀ láti mọ ayọ̀ pé mi ni mo la bá dé mo la bá dé kan sáà mọ̀ yọ̀ ni mo la bọ́ lọ́wọ́ bá gbọ́ dé eléyìí gan náà lẹ́nìkan búra tí lóbi jọmọ náà ó ní wọn lọ́ọ̀ ìláyà tí wọn lọ́ọ̀ làkọ́ lọ́ọ̀ mo búra kọ́ ní orí yìí ọlọ́run ọlọ́run bá rántí lánàá mi pé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ sọ fún pé náà ní lọ ẹ sọ fún pé ẹni tí ó ní ní foríjì ó ti dọ̀mọ àlùjọ náà àkúlù mọ́tàn sọ̀rọ̀ sábúrò ọ̀tá àlẹ́ lọ́lọ́kùnrin náà olùdókòrò وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأكلنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تفعلون Thank you.